واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويكفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله يجب للميت أربع أربعة أمور أمر رمانك وكذا فوق àsọpọ̀ pé dandan lórí òkú nítorí pé ẹni tó lẹ́mìí tó lálàáfíà tó lágbára òun láàsọ pé nǹkan sọ̀rọ̀ àyàn lé lórí obìnrin yìí pé tùmọ̀ sí ń bẹ́ẹ̀ ni pé ó sọ̀rọ̀ ẹ̀yìn fáwa láti mójútó ohun mẹ́rin kókò nítorí pé ẹni tó bá ti kú kò lè ṣera rẹ̀ láǹfààní kankan mọ́ àti táwa ara yóò bá ṣe láǹfààní lóko nínú àwọn ọ̀rọ̀ mẹ́rin ìbádọ́lá lọ́sọ̀rọ̀ àyàn tó kú àwọn ẹ̀nà lọ́wọ́ wíwẹ̀ òkú ìwẹ̀ ọ̀kan náà lọ́wọ́ nínú ṣẹ̀ríà ọkàn gba ìkọ́ ni tí yẹn bá fẹ́ wẹ̀ òkú ìwẹ̀ owó ń pátá máa ń wẹ̀ yẹn náà ni fún jàǹdà fún haid àbíyàn di mùsùlùmí àti ìwẹ̀ júmọ̀ àtà máa ń wẹ̀ ṣùgbọ́n ìwẹ̀ ti òkú ó tún gba ìkọ́ nílànà ọ̀tọ̀ nínú hadith omi àtúnyà radiyallahu anha òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó sọ fún wọn àtàwọn ọmọ àwọn obìnrin tí wọ́n wé ọmọ rẹ̀ nígbà tí ọmọ rẹ̀ jáde láyé tóun náà jóbìnrin wọ́n sọ fún wọn wípé ayọ̀kùsílùnáhà sàlásà aw khamsan aw sab'an in ra'aytunna dhalik ọ̀ ákàrà mi dálé kíwọ̀ àìtó mẹ́dálé ẹwẹ́ ọmọbìnrin yìí lẹ́ẹ̀mẹ́ta àbíkẹ́ ẹwẹ́ lẹ́ẹ̀márùn àbíkẹ́ ẹwẹ́ lẹ́ẹ̀méje àbíkẹ́ ẹwẹ́ jù bẹ́ẹ̀ lọ́nà kíwọ̀ àìtó mẹ́dálé tẹ́ẹ̀ bá lọ tẹ́ẹ̀bà wá wẹ̀ omi tẹ́ lò ọjẹ́ bí máa ń wọ́sílẹ̀ ọ̀ ọjẹ́ pẹ̀lú mi àti èyí tí máa ń lẹ́gùn lára yẹn nítorí pé wéyì ló sì ṣe ọ̀sẹ̀ ó tó wá sàlàyé fún ọ yí pé wàjà àyìnà fi àfẹ́rọ́ káàfùrọ̀ ìparí ìwẹ̀ yẹn tẹ́ bá ti wẹ̀ tán kẹ̀tọ́ omi tẹ́ fi wẹ̀ kẹ́yìn ìyáṣẹ́ káfàrà máa wà nù ẹ̀ a ò ṣe ìhà ní káàfùrọ̀ àbí kankan nínú káfàrọ̀ lọ́sọ̀rọ̀ àgbàmọ̀ ọ̀gbẹ́ tí wọ́n bá ti wẹ̀ tán kí wọ́n jó wọn gbọ́ ọ àwọn wá sọ fún ló fi fún wọn ní kàtẹ́ rẹ̀ wọn náà fi sàwọ̀ tẹ́lẹ̀ fún ayọ́ alìmùsùlùmí náà ìbádọ́lá lórí wíwẹ̀ òkú ọkùnrin ní ọmọ àwẹ̀ ọkùnrin obìnrin ọmọ àwẹ̀ obìnrin ọkọ lè wẹ̀ ìyàwó rẹ̀ ìyàwó sì lè wẹ̀ ọkọ nígbà tó bá nímọ̀ rẹ̀ ó sì láyà rẹ̀ ó tún lè ní sùúrù rẹ̀ torí wọn ní ẹni tíjà ọba onífẹ́ rẹ̀ nǹkan tàwí ìtọ́ bá délẹ̀ tán ọkọ̀ ìdìbà mi wọ́n ni súnmọ́yàwó rẹ̀ lọ́tọ́jú rẹ̀ yóò ní àà ìdáhùn jọ máa ń gbéra wọn ní tìfẹ́tìfẹ́ mi ò lè gbá pámọ́ mi ò lè gbẹ́sẹ̀ mọ́ yìí ẹnẹ́bí sallallahu alaihi wasallam níjọ́ kan tí wọ́n ló ti bà kẹ́yìn dé bí wọ́n ń fọ́ bí wọ́n ń sọ fún ìyàwó àyìn sàrọ̀dì ọlọ́run sàlẹ̀ àdìhà nígbà orí bá nítorí pé àmì ọmọ àlùjànnà ní ẹ̀fọ́rí kìí sí pé ọlọ́wọ́ àsòkùnkà rẹ̀ pàláyé sùn ẹ̀rí tó bá tẹ̀ wá fún kọ́ tí mo wẹ̀ ọ́ bẹ̀ láti mú ọ̀rọ̀ yẹn mo wá sí ọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àlàyé oríṣiríṣi ọkọ lè wẹ̀ ìyàwó ìyàwó lè wẹ̀ ọkọ tó bá láyà rẹ̀ tó nímọ̀ rẹ̀ Bọ́lá bá tẹ̀sí dé kọ́ di ọlọ́fà àgbà ọgbà Ah, Asma bint Umayr òun náà lọ́padà wẹ̀ radiyallahu anha ìbádọ́lá ní ẹrúsìn ọlọ́run kọ́lá tá a bá wọ́n ọkùnrin tì tó ṣe kọ́dùnrin ló ayà ti tara mú mọ̀ fún mi o àbẹ̀rẹ̀ tí kí èèyàn bá fi gbaládá lórí pé èèyàn wọ èèyàn láti májẹ̀mú méjì májẹ̀mú àkọ́kọ́ àníyẹ́ sọ́ra alẹ́ ọjọ́ ẹni tó lè ṣe bíbọ́ àti rí onígbàgbẹ́ ah! ah, ọlọ́run sájà kú dáadáa kú dáadáa ọ́fà ìyanu lẹ́ni ìsinmi tó ń tán ẹni bá ti kó lára èyí tá ń sùn kílé òtó mọ́ ọmọ dúró tọ́tọ̀ wà sórí lẹ́ẹ̀dì rẹ̀ ọ́tà sọ mi ti kó lára yẹnyẹn ọlọ́run yẹ̀ pẹ̀mí láàrin alẹ́ sàárọ̀ lásán ẹlòmí wà tọ́jọ́ sórí bẹ́ẹ̀dì rẹpẹtẹ ẹnìkẹ́ wá ti kú sí ọ̀sẹ́ mi ń bẹ̀ rárá mọ́ ọ̀rẹ́ ni àá ìtọ́ yìí pọ̀ àwọn atọ́ túùrù tù rúfẹ́ ní bẹ́ẹ̀ bọ́wọ́ ẹ̀kú kò ní galada ẹ̀rí fásitì náà wíwẹ̀ òkú yẹn ìyẹn wẹ̀ òkú nítorí àníyàn àti lójú ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn kan bẹ́ẹ̀ tó yẹ pé wọn níwẹ̀ wọn òun náà ní shahidul ma'araka ẹni tó bá kú sójú ogun ẹ̀sìn wọn níwẹ̀ ó ti ṣẹlẹ̀ sí àfàwà kánzọ́lá rọ́bì aláwọ̀ àjíhà kódà wọ́n jẹ́ lóhun tó níjà náà bà kan ó níjà náà bà kó tó lè kọjá dé láyé ó sì báyàwó rẹ̀ ṣe ọrùn dára tán ni wọ́n ti pèpè fún jihadu yá nìyẹn ọjà dé láì sí ìwẹ̀ àwọn mùsùlùmí wá ń palẹ̀ wá àti ìwẹ̀ òjijì ni láàtọ̀ ká ọjọ́ wẹ̀ فإن الملائكة تغسله أرى ملائكة نووي أيها المسلمون عباد الله يا رسول الله يا ريكيج nínú ohun tó fi dẹ̀dẹ̀ fóòkù àṣọ púpọ̀ ẹ̀yẹ̀ lórí òkú tó rókù lè ṣe kẹta mọ́ òun náà ní tẹ̀síìnù ìfàṣọ̀sí lára afàṣọ̀sókù lára ojúṣe àwa ẹni tá a ní òkú ni èmi dé aṣọ tá a fi sókù lára nínú owó òkú láti lò ọ̀pọ̀lọpọ̀ abáṣe máa ń palẹ̀ mọ́ bí ipá àníkò láyé mọ́ ó dámù ó dàbí ẹ bá ra sọ ẹrù èyí tó ti dáadáa yàtọ̀ táwọn aṣọ jákujàku tàbí ìsìnkú sọ́nà àwọn òkú wa tí ó fẹ́lẹ́ tí ò ní wúlò tí ó máa fara hẹ̀ ní ẹ bá ra wọlé àwọn obìnrin máa ní ó dà wọlé pè yẹ̀yẹ̀ pé ẹ dákun ọmọ yín sékè ìfàbíkú ni wọ́n máa ma sọ wá pé aṣọ tí ẹ̀fì sí wọn ní tó ń pa fún pé ọmọ ẹkú lọ́la ni ọmọ ẹsọ wá tó pọ̀ ọ̀sẹ̀ gẹ́gẹ́ ni ọmọ ẹsọ àwọn ọmọdé ọmọ orúkọ ni kéèyàn tọ́jú aṣọ òfin kéèyàn lè dè fún mo sì tọ́jú ẹ̀ bí ọba yá kámẹ́kámẹ́ rìn rìn ọ̀jẹ̀ mo sì ní lásọ gidi tó sì sọ. ó kẹta kó tọ́jú ẹ lẹ kò burú nù sẹ́rí àti gbogbo àwọn sàbí dájúbò fi ha ah, irú èèyàn ò lélẹ̀ kí wọ́n náà dẹ̀ mọ̀ kó o lè béèrè nǹkan lọ́wọ́ ànábì sọ̀lá sọ̀lá á fún yẹn ni kí lè sọ tọrọ ọrọ̀ eléyìí lọ́wọ́ ìjọ lọ́wọ́ bẹ̀ wọlé ọ̀dẹ̀ fún lásọ yẹn wọ́n á ní kò sí di pàtàkì tó ń béèrè aṣọ yẹn wọ́n fẹ́ kó ti pé tó ń dákú aṣọ yẹn wọ́n á fi sí wọn wọ́n sì tọ́pa rẹ̀ wọ́n padà rí aṣọ yẹn wọ́n fi sí kò burú láti tọ́jú aṣọ àbí kò sì lówó lẹ̀ nígbà tó ọba kú wọn á lè múnú dúkìá rẹ̀ láti ra aṣọ tí wọ́n fi sí yẹn aṣọ yìí òun náà ní sílẹ̀ nínú sunna lọ́jọ́ fún nínú hadith abdullahi ibn abbas ní ọ̀fi aláhùn tààrà àti roma wọn ni arákùnrin kan wà kọ́sọ̀rù ba'iruhu wà muhrim ẹni tá a wí ìràkúnmí rẹ̀ ó gbélú rẹ̀ ìràkúnmí yẹn ti ọrùn rẹ̀ nìyẹn ọrùn ẹ̀ dá ń tọ̀ ń ẹwẹ́ ni jìmá ìwọ̀n sídìrí ẹlómi àti ewé sídìú dáadáa kọ́lẹ̀ kan yá wọ́n ni wọ́n kà sí inú òhun bí náà lọ ni ẹ̀rí pàṣẹ ni àmúrúlélúwójú wọ́n kà sí inú òhun bí sáwọ́bẹ́yì aṣọ ẹ̀ méjèèjì tó fi ṣiṣẹ́ hajj yẹn gbogbo ìṣòro ń ṣe tọ́wáfù lọ́wọ́ ní tẹ̀lẹ̀ yẹn tẹ́lẹ̀ aṣọ ẹ̀ méjèèjì yẹn náà ní kẹ́ fi sí ẹ̀fíwé ọwọ́ àti wá kìlọ̀ mọ́ yí pé wọ́lá púpọ̀ yìí bóòrò àríwọ̀lá tó hàní tóòrò ẹ má fi lọ fi dà sí lára wọn bákan náà wọ́lá tó hàní rọra àṣàbù ẹ sì gbọ́dọ̀ fi aṣọ borí rẹ ọ inna Allaha yab'athuhu mulabbiya nítorí pọ́lọ́ wọn bá subhanahu wa ta'ala dédé bẹ̀rẹ̀ sẹ́yìn náà ní ọjà labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika laka kama awi ń gọyà ní ẹni. irú àìrú ìtẹ́nufọ́ra àìwá ń ṣe fífọ́ náà àwọn èèyàn irú èmi débi ti ti mọ́kàdé láti bí twenty years Fáàdìgbà tí yẹn kọ́rá ẹ̀fì sinmi, tí yẹn bá rí fún lọ́dá jù náà sọ lóhun. Bìkan tó wẹ́ẹ̀lì ní òun, tó sì bo gbogbo ara dáadáa, ṣùgbọ́n kan wá gbà tó wọ́n gbé wọn náà dìde lẹ́ni tí sì ti hajj lọ yọrọ. Àwọn ẹgbẹ́ wọn náà kú sọ́nà nígbà tó ń sí lọ́wọ́, ènìyàn náà lè jẹ́ tọ́dọ̀ rẹ̀. Ẹni tó gbé ìfọ̀m aṣọ méjì, òun ni wọ́n lò fún òun gẹ́gẹ́ bá ní sọ́lá àṣálà sí yẹn náà rẹ̀. Ṣùgbọ́n àwọn àgbà wà láyé mi ìdá ìfọ̀m kò sí yàtọ̀ láàrin aṣọ ọkùnrin àtàṣọ obìnrin kájẹ̀lá rínú pípọ̀ ní àwọn onímọ̀ pẹ̀lú hadithu bí ọ̀ lẹ́sẹ̀lẹ̀ nípasẹ̀ obìnrin lè jẹ́ kí ni o kò lè jẹ márùn pípọ̀ ní àwọn onímọ̀ hadithu tí wọ́n gbá alẹ́ hadithu yàn lẹ́sẹ̀lẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ mẹ́ta àtàṣí fọkùnrin wọ́n ṣe kí ni wọ́n sin ànẹ́bì sínú aṣọ mẹ́ta bíi ọjọ́ white aṣọ pé mí kò sùn àpòòlì yà wọ́n ní yàmọ̀ wọn ti ṣe aṣọ yẹn aṣọ kò sínú rẹ̀ kọ́míìs wọ̀lá ìnáàmà kò sí bùbá ń bẹ̀ kò jẹ́ sí láwà níbẹ̀ لسائر المسلمين في مشارق ومغاربها استغفروه وتوبوا إليه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين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 gbogbo lè ṣe nǹkan kan mọ́ àwọn tá a wà lẹ́yìn rẹ̀ náà láṣáájú rẹ̀ ọ̀rọ̀ kẹta náà ni as-salatu ala al-mayyit ìkírun sókù lára ìkírun sókù lára ẹ̀rí lójú ayé ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ẹni tó bá ti fún wọn a máa gbófin yẹn síwájú òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ànábì sọlá àtàlà waa béèrè wípé ẹni yìí hàlì yẹ turuku lè dáyé nìyí wàtà ẹni yìí ní ohun tí ó fi san gbèsè lọ́jẹ́ tí wọ́n bá ló ní ìdíjọ́ ọlọ́run ó fi hàn sókùn yẹn lára ọ̀ẹ́lá tí wọ́n bá ní kò ní ohun tí èsàn gbèsè lọ́jẹ́ ẹ̀yìn tẹ́ ń sọ wípé ọ̀ọ́sẹ̀ ń wọlé ọ̀jẹ́ gbèsè ó múlẹ̀ owó ló ń ṣe gbogbo àwọn máa ń tẹnu mọ́ gbèsè tí yẹn lè jẹ tó jẹ́ gbèsè tó ga òun ni gbèsè àjẹ́ àmú tí ò ní ní apà nínú gbèsè ìtọ́jú ara tí ò ní ní apà nínú ìtọ́jú ara tí yẹn jẹ́ owó lọ sí àwọn owó dáadáa nìyẹn mọ́ oúnjẹ wọn ti yóò tẹ́ wọ́n wá túnrọ̀ owó ti ọlọ́run wọn lówó kíni owó yóò gọ́ọ̀tì tó mú lórí oúnjẹ owó mílìkì tó máa mú lórí oúnjẹ ìdáǹkárin ọ ní mílìkì mú àti kí ẹlọ jẹ gbèsè kí gbèsè o oṣùkú jọba wà lẹ́ ọba ti rí pàgbára àbí oṣùkú jọba bẹ́lẹ̀ ọba rí pàgbára rẹ̀ ọ̀sáta aládàáni ẹ lọ ṣùkú ìjọba àwọn tó wà ní ṣùkú ìjọba àwọn tí wọ́n jẹ́ àkífà ní wọ́n kọlífà àwọn tí wọ́n jókòó tán ilé pa kẹ̀hẹ́ nìkẹ́ lójú títí ọ̀pọ̀lọpọ̀ sùkú kárí ibi àfẹ́kọ́ sáma sẹ́ tí ó dùn wájú àwọn ọmọ ẹ̀yà ìwọ náà sáwà máa rí so rí díẹ̀ díẹ̀ gbèsè kí gbèsè wọn ni gbèsè owó sùúrù gbèsè ebú tí ò dá rárá yìí ni àfikọ́ ya lọ sán wọ́n sọ lásàlára ti bẹ̀rẹ̀ pé só ní gbèsè wọ́n bá ló ní ó ní ohun tí èsán wọ́n bá ti ní kò ní ráyìí mú tó jíjẹ́ ọlọ́wọ́ sọ ni pé ọlọ́ọ̀ àlàsọ hìbìkù ẹ kírun fèkejì yín láyà lórí pé ó ní gbèsè oṣù ajá sí nígbà tí gbà láàyè àrísìkí àwọn kòtò hajj wà níbi padà gbalẹ̀ rẹpẹtẹ tí owó ti dé fáwọn mùsùlùmí wọ́n bá ti bẹ̀rẹ̀ pé tó ní gbèsè tí wọ́n bá ní bẹ̀rẹ̀ ní òjíṣẹ́ ọlọ́run lélo tó sì kó ohun ẹ̀dá alẹ́ àti ká kírun sókù lára dandan ni báwa ta wà láyé ìkírùn yìí yóò wúlò fún gẹ́gẹ́ bá ní sọ́lá àsálàrí sọ wípé kò sókùn kẹ tí ó kù táwọn tí wọ́n tọ́gọ́rùn nínú àwọn mùsùlùmí tí wọ́n kì wọ́n sí lára ilẹ̀ sófin àwọn fi àti kọ́lọ́n gba ẹni ẹlẹ́rú nínú ẹgbà wà bí títí kílẹ̀ àti wáyé pé òkúta bá tí wọ́n sí lára ìrùn yà aláìsà lílé ìsáni ilẹ̀ mọ̀sá àwọn kó ti sẹ́yìn àwọn aláṣẹ́ yóò ti gbàládá lórí ẹ̀. ẹgbẹ́ wọn nìkan pé kò sí mùsùlùmí tó ká jáde láyé káwọn fọ́tí ká kí wọn sí lára tó sì káwọn fọ́tí yẹn láàyè ṣìrìkú nàbí láti ṣe à wọn ò fi nǹkan mí mí ọba dìhun tó ṣe pé kò ní ládá àbàtẹ̀ ìtọ́jú àwọn àfáà ni wọ́n fi mú táìpù ọjọ́ kẹta ọgbọ̀n fìdá ẹ̀nà wà lẹ́kọ̀ọ́ òde a lè dìlé sísìnkú nítorí kóró lépọ̀ tí ọba ti ní kó nira bókù bẹ́ẹ̀ni a lọ sórí rédíò àìbẹ̀ sáyé lukára ìfẹ́dé bí aago ìlà fẹ́ kírun sókù lára kódà tí kérò lè pọ̀ nítorí pé bí ròjá ṣe pọ̀ tó ní ó ṣe jẹ́ àǹfààní fókù àwọn tá a fà kí nsókù la ní òkú já nkàrí o jíṣẹ́ ọlọ́run sọ láàlẹ́ ọ̀sọ́lá sọ pé ẹni ọba kí nsókù la ọlọ́run òkè rọ ọmọ àgbàlagà nílá wọ́n tún wá tẹ̀ lókù àti ayò di fún ọ́fíìsì kú yẹn ọlọ́run òkè rọ tọ́ ọmọ àgbàlagà nílá méjì wọ́n àbí ànẹ́bí léèrè pé kí ni àlàyé ládá nílá tó ń sọ yẹn níbẹ̀ ni èyí tó kéré jù nínú ládáníláńlá méjì yẹn òun ló tókè ọ̀hún ẹni ọba dé mọ̀dínà rí yóò ní pé ó fi ọ̀hún ó ti ga tó bẹ́ẹ̀ náà ló gùn tó ládàtẹ́ nìyẹn wà gbàdé ó sì kú nìyẹn ìgbàdàlá ìyẹn ló sin ọlọ́run ń bò láti fi òun sókè la ẹni ní mùsọ̀là bí irú bí ta sí máa ń kíyìn nìyẹn a máa ń kí wọn sókè láńbẹ wọn a máa kí nínú masjid kọ́ra àwọn ẹ̀rí pọ̀ lórí ẹ̀ tó ti lálàáfíà bákan náà a lè kí wọn sókè lá ní mọ́tàrà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ wípé ìyàtọ̀ bẹ láàrin ìrun wákàtí márùn-ún táǹkì àti ìkírun sókùlà ìpínlẹ̀ tí bẹ lábẹ́ náà ni ìrun táǹkì sọ̀lá àtàlá tí arábìnrin kan lára السوداء التي تقم المسجد arábìnrin dúdú kan máa ń tọ́jú mọ́sí láàárọ̀ ọjọ́ kejì títí ọlọ́run fẹ́ rí pé à ilẹ̀ yìí dọ̀tí obìnrin tí máa ń tọ́jú ẹ̀dà wọn ni àà ó ti kú lálẹ́ àná ọlọ́run ló ti ajẹ́ bẹ́ẹ̀ sí ni wọ́n níbẹ̀ fẹ́ máa ara kalẹ̀ ńgbà yẹn ni ọlọ́run ẹ máa ń mú mi sókè ní sàárè rẹ̀ ó sì lọ bí sàárè yẹn ó sì tí ó sẹ́ni ẹ̀lá ọ wá sọ wípé ìnàhádìí ìkúbúrú ramló àtùn ìbúnyà sàárè wọ̀nyí ó ti kú kẹ́kẹ́ pẹ̀lú ìnàlá àti kí Allah subhanahu wa ta'ala nùlẹ̀wérò ha bí sọ̀láàtì ọlọ́run wá ń fi mọ́lẹ̀ sí pẹ̀lú mi tí mo kí wọ́n lè fi ìdí ẹ̀ múlẹ̀ yìí pé eléyìí ṣe fi sí sọ láhùn sallallahu alaihi wasallam ṣe sàfà nẹ́bí nìkan tẹ́nìkan bá jẹ́ èèyàn pàtàkì lọ́dọ̀ ọ̀tí ara ẹ̀ tó ṣe wípé ó bá rùn ó lè kí bẹ́ẹ̀ ni àbúdà rìn ilẹ̀ fẹ́nìkan kú síbi tí wọ́n ti kírun sí la á lè kí òun ló fa sọlá tó lọ́kọ̀ òun tí wọ́n ké sí ìjà sí yìí àti ethiopia tí wọ́n fi sin lára nítorí pé ní asilama ọgbà islam nǹkan àmì náà mọ̀fún tó rọmí àwọn anú ajẹ tànẹ́pọ̀ mọ́tò ní tùmọ́lẹ̀ kan náà á pè ní mínà tàbíyìn bí a nẹ̀hu làmúyẹ́lìkọ̀ nàbí sallallahu alaihi wasallam wa innama lákìyà sàhábà tábì yìí lábì nàìjásí because quran nàbí ajẹ̀mú tẹ́yẹ̀ fi májẹ̀mú kejì kéèyàn ní ìmánì ẹyọ kan péré kí ni nàìjíríà sí ní ó nígbàgbọ́ sáàdé sọlá sọlá kò dẹ̀ rírí àwọn sàbẹ̀ lórí ìpínlẹ̀ lùsùwánù tàbí ẹ̀yìn òun ti bó ti gbáyé lásìkò ànẹ́bì sallallahu alaihi wasallam pàtó sì jáde láyé kèétí sí ayélujára gbà yẹn ọlọ́run lọ sọ fún ànẹ́bì pé nàìjíríà sí ti fowó sí gbà fún ẹ̀ ìjọlọ́run bá kí sáà wọ́n bá ti kí àtiwá pé bí kan bẹ tí mùsùlùmí kan kú sí ọ̀wá kírun sí lára àwa lè kírun nílùú tàwa ló sì kẹsẹ̀ nìyẹn eléyìí jọrọ alákọ̀ọ́kọ́ gbogbo àwọn àhàdìsì tó wá lórí wípé láàtò sọ́lò ìlẹ́lẹ́kúrò ní wákàtí márùn-ún ní kéèsù sọ́látì ìtànàzà àti àdínú sọ́látì aláǹkọ̀ fún wa ní ìsọ́lá bẹ́ẹ̀nẹ́lẹ́kúrò ní wákàtí márùn-ún ní kéèsù sọ́látì ìtànàzà irun yìí ó ní kẹ́sì àjùmọ̀ sí máa ń fi kábàárà mẹ́rin ló kéré jù mẹ́sàn-án lọ́pọ̀ jù. ọ̀rọ̀ àmì sọ̀lá àtàlá ó ṣe kábàárà mẹ́sàn-án sí òkú Hamza ó jẹ́ ọ̀nkù rẹ̀ rọ́bì ọlọ́hùn kàrá ẹni tó jẹ́ sẹ́yìn ìlú ṣùhàdá kábàárà mẹ́sàn-án ló ṣe fún un. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ bàdìrí yóò táwọn sọ hábà bá fẹ́ kí wọn sọ lára náà wọn bá jáde láyé kábàárà mẹ́sàn wọn máa ń ṣe wọn. kí làwọn ibi kábàárà bá jẹ́ lè mọ́mù ni ó ṣe sọ́ọ́ fún àti àlálà kọ̀ọ̀kan ẹlẹ́ẹ̀kejì sọ́láṣọ ìbọ̀rọ̀hìmíyà ẹgbà wà bí gbogbo bá ka fájà tó lè fi súrà ní ẹlẹ́ẹ̀kejì sọ́láṣọ ìbọ̀rọ̀hìmíyà ìkẹta wà á ṣàdúrà nínú àwọn àdá tó kọ́rẹ́ pẹ́ẹ́pẹ́ káàdùn sọ́lá sálámkó wáyé wà á ṣe ìkẹrin sálámọ̀ lóko sálámọ̀ yóò lè jẹ ọ̀gá ó lè jẹ méjì ṣùgbọ́n méjì kọ́mọ̀ káàdùn sọ́lá sálámà ń ṣe ó ṣe wà nínú àwọn sọ́lá tuntun sọ pé ìsọpọ̀ sọ̀rọ̀ ẹ̀yẹ fún òkú ọ̀rẹ́ ni ọ wà láyé látọ̀ pé kí ní ìtẹ́tẹ́ ni kó ṣe kí ní báyìí o mo fi dẹdẹ fòkù wọ́n fi hàn yí pé àwọn àtàjẹ́ ni òkú láti sẹ́yìn mo náà ní àdìsàkúnú bíbò láti rí bíbò láti rí kódà wọ̀lẹ́wù kàdé káfíra bó jẹ́ kéfèrè gbogbo ọmọ nìyẹn fátàmù káràmù alákùnrin ọlọ́run ọba kàpọ̀lẹ̀ gbogbo ẹ̀dá nìyẹn bọ̀lọ́wùsí ànàṣàfìrà àwọn adìẹ ni wọ́n lè kú tí ó wà ń ta tí ó rún bẹ́ẹ̀ tí ó jẹra bẹ́ẹ̀ tí ó yọ̀ dín bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ẹgbẹ́ iṣẹ́ láàbí ibi iṣẹ́ táwọn jákujàku sáńsán wọn láti bí ijọ́ mẹ́ta yẹn ń ṣe wọ́n pààyàn wá jòkó ìfájá ọmọ ọmọ èèyàn ráyè lọ́wọ́ ti fún ojú fájá wọ́n jù kéèní fájá wọ́n jù kéèjì fájá dáadáa nìyẹn bẹ́ẹ̀ wọn fẹ́ dákọ̀ ẹ ṣe bẹ́ẹ̀ eré ìkéré lọ́mọ tó kú ọlọ́run sàpọ́lé yẹn tayọ bẹ́ẹ̀ ọlọ́run la sàpọ́lé ìdáníyàn nínú àwọn ayé àtẹ́yìn náà ti mọ̀ yẹn nígbà tí bàbá Ali ibn Abi Talib ní kú jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó sọ fún Ali yìí pé ya Ali wárí àbájì lọ́bù bàbá rẹ̀ láti rí ẹ̀sìn tí bó jẹ́ káàkiri a sọ pé mùsùlùmí tẹ́tẹ́ ní kábò láti rí tó láwọn abò láti rí sí ẹgbẹ́ kò yóò sì jì ló jì dáadáa ló tún fẹ́ káàdì òun lọ́jẹ́ tiwa gẹ́gẹ́ bá ń sọ láti àwọn ìsọ̀rọ̀ pé aláàdù lánà wọ̀ṣẹ́kù lọ́wọ́ ìrìnà láàdì tá a bá gbẹ tó jì dáadáa tó tó ẹni tó gba ẹlẹ́sẹ̀ mẹ́fà tí ó mẹ̀rọ tí ó da àárín rẹ̀ báyìí a wá yọ yàrá síbi ẹ̀gbẹ́ ọ̀tún tí ó fi ilẹ̀ tí ó fi kọjú da kínní ní kíbla yẹn a yọ síbẹ̀ síbẹ̀ látọ́jú ẹ̀ wọ́n ń láàdì ṣùgbọ́n condition ẹlẹ̀ lè jẹ́ ká gbé yìí tí ó jẹ́ yàrá yẹn tó ní yàrá ni pé ká bá gbẹ tó jì tẹ́ á tẹ̀ yọ bí tó fẹ̀gbẹ́ lé ayọ̀ sáàrin rẹ̀ ẹnu kọ́mọ̀n jù àwọn máa ń gbẹ̀sùn bá bàájẹ́ pẹ̀lú kàyé kọ́kọ́ gbẹ́ sí yìnyẹn tí ó jì á sì ṣe sẹ́sẹ́ àwọn àjò tako sókè ní fi rọrùn fáwọn górí òkú górí òkú ní wọ́n fi léde lọ rẹ̀ ọjọ́ mùsùlùmí àgbà àdàlá a bá ti gbẹ́ kìíní ìbẹ̀lá gbókùn ní ìsìn látọ̀jọ́ ẹ̀fọ́ wọn sí i ẹni tó lẹ́tọ̀ kọ́ wọlé lọ́wọ́ bókù fámílì òun tó bá jọkọ̀ òun lọ yẹ kó gbéyàwó ẹ̀ wọlé obìnrin ọ̀gbọ́dọ̀ bá wọn bókù wọlé sàárẹ̀ o àní tẹ̀lé wọn débẹ̀ o kódà bó ṣe kó obìnrin là á gbé sínú sàárẹ̀ ọkùnrin ní òbí bẹ̀ èmi dín ẹni tí ó wọlé tí ó gba òkú sílẹ̀ rẹ̀ ó ń tọ́ wọn ọ̀gbọ́dọ̀ báyàwó rẹ̀ sàṣepọ̀ tó túmọ̀ jẹ́ kódà sí pé ìyàwó rẹ̀ yẹn náà lọ jáde láyé ìbádàlá wọn fòkun yàn lélẹ̀ pẹ̀lú gbọ́n sọ pé bisimilahi wa ala millatillah wa ala sunnati rasulillah ẹ̀rí wọn fẹ̀fẹ̀ rẹ̀ lílẹ̀ rẹ̀ tí wọ́n kà sí gbé wọlé ibi tó kú ó kẹsẹ̀ dà ibi orí yẹn ibẹ̀ ni wọ́n ti gbé orí ẹ̀ wọlé kìí ṣe lóyìn láàmà sí fún bẹ́ẹ̀ ti dì kájú àrà ẹgbẹ́ báyìí kò lè rọ lọ́rùn bẹ́ẹ̀ kò lè rọ yín lọ́rùn bò ibi tí ọkọ̀ ṣẹ̀dá ni wọ́n ti máa gbórí ẹ̀ wọlé ní ọ̀tọ̀ wọlé ó sì wà nínú súnlẹ̀ ni wọ́n ti fẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ lélẹ̀ tí wọ́n bá ti wá dé láàdùn yẹn àbí yàrá yẹn tán inú ìṣesí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam òun ni pé wọ́n máa ń bu yèèpẹ̀ lẹ́ẹ̀mẹ́ta bíi tí ìbàjẹ́ láti yìí kódà wà nù hadith Anas kan radiyallahu anhu àti pé al-Imam Ibn Majah rahimahullah ọwà nù sunan wọn ìpè Ànábì sallallahu alaihi wasallam ala janazati thumma ata al-mayyita àhásà àléhì kàlàtà àhásà àléhì mi kébàlẹ̀ láti yí kàlàtà ọwọ́ abu ìpẹ́ mi ọ̀dà sí bi kébàlẹ̀ láti rẹ̀ bi dèédé orí rẹ̀ lẹ́sìn rárá màá dábàá wọn àbá mi kánká ni o tó bá ti wá gba ìpẹ́ mi lọ́dà kẹsórí kẹsà rí lọ́dà kẹsẹ́sẹ́ tí wọ́n ní ohun tó lọ sàsọ́ọ́lẹ̀ àwọn tí ọba sì kú rẹ̀ gbogbo àwọn tó bá sàsọ́ọ́lẹ̀ ò lè kú tán wọ́n sì yẹ̀kan yóò kùn nínú wọn ìwé tí mo bá ti kú lágbájá ni kọ́ wẹ̀ mí o ìtẹ́ ni ẹgbẹ́ mi lọ o ẹni báyìí ni kó kírun sí mi lára o ó ti yẹn jẹ́ dáadáa tí ò ní jáde pé ọ́ àṣẹ àwọn abuyẹ pẹ̀ wọ́n ewì nǹkan kí ẹ̀kan tí yóò wí ní ẹ̀rọ abuyẹ pẹ̀ ìgbẹ̀rún àti ẹ̀ńsánná kò ní ìdí náńsánná o kò ní ìdí àjọ ya ń ṣe mí ní khalaqnakum wa fiha nu'idukum wa minha nukhrijukum taratan ukhra kò ní ìdí nídìí gbogbo eléyàn káyà kò hánì níbẹ̀ tí a nídìí ẹ̀ níbẹ̀ ìfẹ́ yìí ó bù sí kí pẹ̀lú àti rẹ̀ ló bá tán kò tẹ̀ nídìí ká gbókùnlẹ̀ ká máa fi láre ká máa sọ wípé àwíhun tó wí láyé tí èwe wí tẹ́lẹ̀ jù aya sọ pé láyé láyé lọ́la kò wí ní awáṣírù sí la ẹni tí ọba wí láyé láyé lọ́la àwọn mùsùlùmí ọgbọ́dọ̀ tẹ̀lẹ̀ ní awáṣírù sí la náà ẹni tí ò kírun kò láwẹ̀ kò sí kẹ́kẹ́ kí la fẹ́ lọ kírun Kọ́dọ̀ ọ̀darẹ̀ bí àwọn tó bá jìyàn pàtàkì gbọ́dọ̀ lọ́bí jẹ̀nẹ́sà rẹ̀ nínú àwọn olùmọ̀. Wọ́n kẹwàá àwọn ẹni tí wọ́n sẹ̀ kọ́ ní pátí àkẹyìn ẹlọ sí lára. Wọ́n da ìfẹ̀ mẹ́ta yìí sí títẹ̀ lọ́ra sí. Wọ́n á dá pẹ̀lẹ́ wọ́n bá ti dà pẹ̀lú kò sí nǹkan tó burú láti ṣe wáàsí. ó dà wọ́n lálẹ́ sọ́lá àtàlá ń ṣe wáàsí gbogbo mẹ́ẹ̀nẹ̀ kí ọ̀fẹ́ wọ wákàtí kan bó ti wá nù hadith albara ibn azib radiyallahu anhu èyí tó wá pàtàkì ń bẹ̀rù òun ni pé tá a bá fi parí àtọ̀rọ̀ tẹ̀síbìtì òjíṣẹ́ ọlọ́run sọ̀lá àlọ́sọ̀lám nù hadith ọ̀sùnmán ọlọ́run sọ̀lá àtàlá sọ pé ìnáwó ìyáàlì yóò sì àyè ẹbí ìrèdó sísun fọmọ ya yín tọlọ yìí torí nísìn wọn àbí léèrè wọn lè wà nù gẹdá fi ṣe wá àti fáwọn yìí àbí Ọlọ́run ọba subhanahu wa ta'ala اللهم طول عمرنا على طاعتك ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك